mo kí n káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá látàrí ìṣẹ̀lẹ̀ ìdúngbàmù tó ṣẹlẹ̀ ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lúmọ̀ọ́ká òṣèré múyìwá adémọ́lá ètí àwọn ènìyàn mọ̀ sí authentic ni ó ti ń fọkàn àwọn ènìyàn tí wọ́n ń bẹ̀rù balẹ̀ wípé kò sí ohunkóhun tó ṣẹlẹ̀ sí òun múyìwá adémọ́lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ni òun wà ní tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n òun dúpẹ́ wípé àlàáfíà ni òun wà tí ó sì ń gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tó fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ yìí wípé ọlọ́run kí ó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere tí ó sì tún gbàdúrà fún àwọn tó farapa wípé kí ọlọ́run kí ó ṣe ìwòsàn ní kíá kíákíá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré orí ìtàgé kọ́láwọlé ajéyẹmí ni ó ti ń kí ara rẹ̀ kú ọjọ́ ìbí lórí ayélujára rẹ̀ òṣèré náà fẹ̀mí ìmoore hàn sí olúwa fún pípa òun mọ́ títí di ọdún tuntun yìí tí ó sì ń wí pé ọlọ́run mú òun dára sí i ní gbogbo ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká ni wọ́n ti ń kí tí wọ́n sì ń gẹ́ àwọn ìlúmọ̀ọ́ká bíi tóyìn ibrahim ajéyẹmí ti ń ṣe ìyàwó rẹ̀ yétúndé barnabas debbie sokoya tayo sobola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ń kí ọlọ́jọ́ ìbí tí wọ́n sì ń ṣe àdúrà fún un. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúmọ̀ òṣèré Nkechi Blessing ni ó ti ń gba àwọn ènìyàn níyànjú wípé kí wọ́n má ṣe gbà fún ẹnikẹ́ni láti lò wọ́n ní ọ̀nà àìtọ́ ní ọdún yìí tí òṣèré náà sì ń tẹ̀síwájú wípé ọ̀nà tí àwọn ènìyàn lè fi pọn ara wọn lé ni láti yẹra fún ẹni tí kò lè ṣe ìrànlọ́wọ́ fún wọn nígbà tí àkókò náà bá tó Nkechi Blessing ló lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi sọ èyí tó sì tún wípé kí jẹ́ àwọn ènìyàn gbìyànjú láti ṣe ara wọn ní pàtàkì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré fíìmù àgbéléwò Kenny George ni ó ti ń kí àbúrò rẹ̀ tó tún jẹ́ òṣèré Ìdòwú George ku ayẹyẹ ọjọ́ ìbí Kenny George ṣe àpọ́nlé ọlọ́jọ́ ìbí náà gẹ́gẹ́ bí ẹni tó ṣe súnmọ́ tó sì ń wí pé inú òun dùn láti ní gẹ́gẹ́ bí ọmọ ìyá tó sì ń gbàdúrà wípé yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú ọrọ̀ àlàáfíà pípé àti ìbùkún Ọlọ́run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹ kẹfà yìnyínyìnyín kẹ́ni ó tún ṣèmí èyí ló mú kí olórin ẹ̀mí ṣọlá àlínsìn kí máa fi orin yin olúwa fún àánú àti ìṣòtítọ́ tí kò yẹsẹ̀ ṣọlá alinsin ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ṣe àfihàn fọ́nrán fídíò kan níbi tí ó ti ń fẹ̀mí ìmoore hàn sí olúwa nínú orin tí ó sì ń sọ wípé tí òun bá ní ẹgbẹ̀rún ahọ́n kò tó láti fi san oore olúwa. nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré àti ọbabìnrin Táyọ̀ Ṣọbọlá tí ọ̀pọ̀ túmọ̀ sí Ṣótáyọ̀ Gàgá ni ó ti ń kí olórin tàkásùfé Àbọ̀lọ́rẹ̀ Adégbọlá Àkàndé tí àwọn ènìyàn mọ̀ sí Nice kú oríire ọjọ́ ìbí rẹ̀ Táyọ̀ Ṣọbọlá ló kí olórin náà lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì ń ṣe àdúrà ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti ayọ̀ tí kò ní pẹ̀kun fún un. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Yul edoche ni ó ti ń wí fún àwọn ènìyàn láti ketí ikún kún tí ọ̀rọ̀ ìbàjẹ́ tí àwọn ènìyàn lè máa sọ sí wọn lórí ayélujára Yuledoche ló fi ìtàkùn ayélujára rẹ̀ rọ àwọn ènìyàn láti kọtí ọ̀gbọ́in tí àwọn ohunkóhun tí àwọn ènìyàn lè máa sọ sí wọn lórí ayélujára tó sì ń wí fún àwọn ènìyàn láti tẹpá mọ́ iṣẹ́ wọn kí wọ́n sì máa ní àfojúsùn tó dára kí wọ́n sì máa ṣe ohun gbogbo tí wọ́n lè ṣe láti mú ìpinnu ọkàn wọn ṣẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kọ sáárá sí òṣèré Kúnlé Afọ́d fún ànáwọ́ sí sí àti àbẹ̀wò tí ó ṣe tí àgbà òṣèré Lérè Pàímọ́ tí àwọn ènìyàn mọ̀ sí ẹ̀dá onílé ọlá tàbá gbàgbé wípé ní òṣèré Kúnlé Àfọ̀ tún ṣe àbẹ̀wò sí àgbà òṣèré náà láti kí i tó sì tún ta lọ́rẹ òmíràn. inú mi dùn inú mi dùn inú mi dùn òun tún lè. tún lè. àmín àmín àmín àmín àmín. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ òṣèré tóyìn abraham ajẹyẹmí ni ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ènìyàn tó fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ ìdúngbàmù èyí tó wáyé ní ìlú ìbàdàn ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún oṣù yìí òṣèré náà ni ó fi ìtàkùn ayélujára rẹ̀ láti fi bá àwọn wọ̀nyí kẹ́dùn tó sì ń wí pé òun ránṣẹ́ àdúrà ìwòsàn àti ìtura sí ilẹ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀ ìkíní ìlúmọ̀ọ́ká òṣèré Yétúndé Barnabas ni ó ti ń ṣe àfihàn fíìmù rẹ̀ tuntun èyí tí yóò jáde láìpẹ́ yìí èyí tí ó pè ní ẹyẹ mi Yétúndé Barnabas ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ṣe àfihàn eré náà tí ó sì ń wí fún àwọn ènìyàn láti gbáradì láti wo eré yìí oníjú báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ẹ máa rántí wípé igi kan ò lè dá igbó ṣe ẹ jẹ́ kí a máa fi ọwọ́ sowọ́pọ̀ láti máa ṣètò àlàáfíà ní ìpínlẹ̀ àti sí ní orílẹ̀-èdè tí a wà yìí Adébánkẹ́ Aládé lórúkọ tèmi títí nígbà tá a tún máa fayọ̀ pàdé ó dàbọ̀ o.